alhamdulillah ọba tí ó ṣe nírọ̀rùn láti pàdé ní òní láti máa bá kíkà tíra al-aqida al-wasitiyya li sheikh al-islam ibn taymiya rahimahullah ní ìjẹjọ́ aṣàlàyé nípa àwọn ìròyìn ọlọ́wọ́n ọba pẹ̀lú sífàtù as-sam'i pípé nínú ròyìn ọlọ́run nínú ní ká ròyìn ọlọ́run pẹ̀lú pé ìgbọ́rọ̀ àti ìrí gbogbo nǹkan ìgbọ́ gbogbo nǹkan àti ìrí gbogbo nǹkan a ṣàlàyé pé ìgbọ́rọ̀ tọlọ́run àti ìrìnà ti ọlọ́run ọba kò ṣe fi jọ ti àwọn ọmọ ẹ̀dá mẹ́nìyàn kò ṣe fi jọ ti wa torí pé ìgbọ́rọ̀ tí kò ní àlà ni ṣùgbọ́n kan náà ìrìnà tí kò ní àlà ni so yóò rí kan tó ṣe pé gbogbo nǹkan tí ó bá fẹ́ rí láì ṣe pé bóyá kankan lè fi ara pamọ́ fún ọlọ́run ọba bẹ́ẹ̀ náà yóò sì gbọ́ gbogbo nǹkan tí ó bá fẹ́ gbọ́ láì ṣe pé bóyá ẹ̀kọ́ di kan ní ọwọ́ a ṣàlàyé pé àwọn mẹ̀dámẹ́nìyàn kò rọrùn fún àwa ká ní á fi ìgbọ́rọ̀ wa káfíwé ti ọlọ́run ọba torí pé àtúbẹ̀ kárí ọ̀rọ̀ méjì gbọ́ papọ̀ lẹ́ẹ̀kan náà kò sí pé ọ̀rọ̀ méjì á gbọ́ papọ̀ kò sí ń tọ̀hún tó gbọ́ bẹ́ẹ̀ ṣàfihàn tí ó bá tan ara rẹ̀ jẹ́ so bákan náà ó sì ní ibi tí òǹdíwọ̀n ìrìnà wa ibi tí ó máa tába ti kọjú síwájú àlùmọ̀kan ti ń ṣẹlẹ̀ ní ẹ̀yìn wa mọ́ mọ́lọ́wọ́ subhanahu wa ta'ala gbogbo eléyìí títí ẹ yàtọ̀ sí ti àwọn ọmọ ẹ̀dá mẹ́nìyàn a gbọ́dọ̀ fi rinlẹ̀ fún ọlọ́run ọba a sì gbọ́dọ̀ fi wé títí ẹnìkankan nínú àwọn ìròyìn rẹ̀ sọ àṣàlàyé pé eléyìí gẹ́gẹ́ wọ́n máa mọ̀ ní ọ̀nà tí ó yàtọ̀ sí ọ̀nà tí anabi sallallahu alayhi wa sallam tó fi ṣàlàyé ọlọ́run yóò máa mọ̀ ní ọ̀nà tó ṣe pé ó yàtọ̀ sí ọ̀nà tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó ń gẹ́gẹ́ fi ṣàlàyé ara rẹ̀ pé bí mo ṣe rí ni na ní òní bí tí a ti bẹ̀rẹ̀ òun náà ni ithbatu sifatay al-maqri wal-kayd qawluhu ta'ala wa huwa shadidul mihal wa ومكروا ومكر الله والله خير الماكرين وقوله تعالى ومكروا مكرا ومكرنا مكرا وهم لا يشعرون وقوله تعالى إنهم يقيدون كيدا وأكيد كيدا شيخ الإسلام ابن تيمية رحمه الله ننو أوان nǹkan tí sínú àkídà alwasitiyya nínú àwọn kan tó jẹ́ nǹkan tó ní ṣe pẹ̀lú àwọn àkídà òun náà ni ìròyìn nípa ọlọ́run ọba subhanahu wa ta'ala wípé àwọn ìròyìn ọlọ́run ara rẹ̀ ní ìròyìn kan tó ń pè ní almakiru walkaid nínú ìtumọ̀ yorùbá a máa ń pè ní ète almakiru walkaid kí ọmọ dẹ́tẹ̀ kí ọmọ dọ́gbọ́n burúkú tó bá ní kọlọ́gbọ́n abúlé yàn kí à nínú la máa ń pè ní ète so wọn náà ní alimakaru walkaid alimakaru wọn máa ń pè níbi kéèyàn máa tàyàn so walkaid kéèyàn déte fún yàn so ìròyìn yẹn ó ń lẹ nínú ìròyìn ọlọ́wọ́n ọba so ẹ rí i pé ìròyìn yìí ìròyìn tí àwa náà máa ń sọ pé lágbájá ń déte lágbájá in detail so tabawonu alquran ọlọ́wọ́ bá gẹ́gẹ́ subhanahu wa ta'ala òun ló fi rinlẹ̀ fún wa níbí láti ma in ti ń jẹ́ aqida alisunnati wal jama'a ni pé àdìsọ́kan àwọn alisunna wal jama'a òun ni pé yuthbituna ma athbata Allahu li nafsihi alisunna ma fi rinlẹ̀ fún ọlọ́run nǹkan tọ́lọ́run bá fi rinlẹ̀ fún rárá rẹ̀ tọ́lọ́n bá ní bó ṣe rí leléyìí ìròyìn mi mi máa ń ṣe nǹkan báyìí alùsùn òfin rẹ̀ kí ọlọ́run ọba ó máa ń ṣe báyìí so tọ́lọ́n bá sì lóun ò kí ń ṣe nǹkan alùsùn òfin rẹ̀ pé ọlọ́run ọba ò kí ń ṣe àbí anabi sallallahu alayhi wa sallam ló bá fi rìn rẹ̀ pé ọlọ́run ọba ó ìmọ̀ ń ṣe kinní yìí àbí irú ìròyìn báyìí ń bẹ lára ìròyìn ọlọ́run ọba tó ti gbọ́ pé sannabi ló wí sínú hadith tó lálàáfíà ni wọ́n fẹ́rẹ̀ lẹ̀ fún ọlọ́run sheikul islam ibn taymiyyah rahimahullah ìgbà tí ẹni yẹn wá bá wọn láti ibi tó ń pè ní wá six wọ́n ń béèrè nípa pé gbogbo tí ń jẹ́ àwọn àrẹ ọkàn mùsùlùmí ẹni pé àkídà wọn ó ti yà yẹlẹyẹlẹ ó ti pín lóríṣiríṣi sọ pé èwo wà ní ti ẹ̀rẹ̀kọ́ ifatul mansura ẹni àwọn ọjọ́ tí ọlọ́wọ́ bọ́ ràn wọ́n lọ́wọ́ alfirqatu najiya àwọn ìjọ tí wọ́n là ní ọjọ́ gbẹ̀ndẹ̀ kìyàmà ìwú ní ibi tó jẹ́ títí wọn ìní pé ti àwọn salafu salih àwọn sọ̀hábà irú àdìọ́kà wo ni wọ́n ní ní sheikh islam wá bẹ̀rẹ̀ ni wọ́n ń pè tíra yìí wọ́n ń pè kọ fún ẹni tó wá láti ìlú náà wọ́n wá sọ pé ithbatu sifatay al ìfinrinlẹ̀ ẹ̀rí gbogbo gbogbo ithbat agbọ́dọ̀ gbà ipe ìròyìn méjì yìí pé lára àwọn ìròyìn tí ọlọ́run ọba ní tó fi ṣèròyìn ara rẹ̀ ni tó ní pé almakaro ìdíte fún yàn walkaid ètí náà máa ń pè bẹ́ẹ̀ wàkàwùlùhù àwọn ọkọ̀ ayàtọ̀ kọ́ mú wánu suratu Ra'd wọ́n ní ọlọ́run bá ní wa huwa shadidul mihal wa huwa shadidul mihal ọlọ́run bá ní èmi ọlọ́run ọba yẹni mo lágbára láti máa fìyà jẹyàn ay shadidul uquba liman tagha wa tamada fi ghayyihi wọ́n tàbá wáyà yìí fi bayan shay'un min af'alillah á rí níbẹ̀ nínú àwọn iṣẹ́ tọ́lọ́run máa ń ṣe almakru walkaid ń bẹ lára ayawa huwa àmọ́ yóò kí o Allahu biman yastahiqquha yẹn ni pé ìyàtọ́lọ̀ ọmọ fi ń jẹ́ yẹnyẹn yẹn ni pé ètè tí ma ń dá síyàn tí ó dé ti fúnyàn tí ó dẹ́yàn ìmọ̀ ń ṣe fún ẹni tó bá lẹ́tọ̀ sí ni ẹni tó bá lẹ́tọ̀ sí ni min khalqihi minal kafirina wadh-dhalimina wal-mujrimina gbàtọ́lọ̀ ní shadidul mihal ìtumọ̀ rẹ̀ ni pé yẹni shadidul uquba òun ìyà tó mọ́ fi ń jẹyàn ó ní agbára gan o ọlọ́wọ́ bá lè láfíà jẹ ni àmọ́ ìyà òun lè máa ń tọ̀gọ̀ ẹni tó bá kọjá là ni wọ̀tàmádá fi gọ́yí ìwọ́ kúfúrì tó ṣe pé kò wá jáwọ́ níbi ìwà nù tí ń wù ìwà ìtakùtọ̀ ọlọ́wọ́ bá tí ń wù wà kúfúrì ìwà ìṣe kẹfẹ́rí pẹ̀lú ọlọ́wọ́ bá tí ọmọ ènìyàn bá ń wù torí pé kí ni faljaza'u min jinzil amal ẹ̀ṣẹ̀ tọ́lọ́wọ́ wá sànyàn irú iṣẹ́ tí yẹn bá ṣe náà lọ́wọ́ máa ń fún yàn lọ́nà kì í ṣẹ̀ṣẹ̀ fún yàn tán bá sọ pé makru lára wà ó wà shadidul mihal pé makru dà bí máa na al-ihtiyal wọ́n fẹ́ tú nínú èdè tán bá ní al aidan ni pé tán bá sọ pé mihal bẹ́ẹ̀ náà ni ihtiyal ti jáde illa annahu akhuna nan pele ihtiyal makru nan pele ihtiyal li anna al makra turba ni iyan ni makru torí pé ìyà Ọlọ́run ọba kìí dé síyàn lẹ́ẹ̀kan náà yóò dẹ̀ ọ́ ìrọ̀ ni pé yóò mọ̀ kára rẹ̀ yóò sì kíyà ni yóò káadá yàn yóò káyà yàn ni pé yóò dá yàn ni yóò ṣe máa kíyà pẹ̀lú yàn yóò dìtẹ̀ fún ọ yàn ni pé ah àti ń bá kíní lọ láti gbà yìí yẹ kó ti mú wa náà ni ọkọ náà mú wa yìí ọmọ wa bá nìṣó níwà ọlọ́run ti kìlọ̀ fún ọ ti kìlọ̀ pé má ṣe kíní yìí má ṣe kíní yìí sórí ẹni báwọn tọ́lọ́ bá ṣetán tó bá wa mú ọlọ́run wa mú ní mímú tí yóò ní agbára yẹn ni pé sheikh islam Taymiyya rahimahullah wọ́n mú shadidul mihal wá ní pé láti fi ṣàlàyé pé ìyà ọlọ́run ọba kìí ṣẹlẹ̀ síyàn láì ṣe pé bóyá àwọn nǹkan kan ó ti wà tí ẹ̀dẹ tọ́lọ́run ti fi dé ọ́ ṣẹ̀pẹ́ tó bá ń dẹ̀yàn náà sí ń dètè sí yàn náà ni pé makru wal kaid bákan náà tàbá tó wá ayẹ̀lẹ̀ kejì wọn ni wa makaru wa makara Allahu wallahu khairul makirin yẹn ni pé ọlọ́run sọ̀rọ̀ nípa àwọn yahudi níbí nínú suratu alimran ọ̀rọ̀ àwọn wọ́n dètè láti pa wọn gbogbo ọ̀nà ni wọ́n rìn wàháwàlú bí kulli juhdihim ala al-makri li qatli Isa gbogbo ète ni wọ́n dá táwọn fìrí ànábì Isa mú táwọn fìrí pa gbàtọ́wáyá fàṣítàmáwú ọkùnrin àwọn ẹjọ́ wọ́n ṣe màrán wọ́n wá lọ́lẹ̀ wọlé tọpin tó kún mẹ́ni pé kọ̀ jáde má a lọ́lẹ̀ lógìkì lálọ́lẹ̀ kàmọ́lẹ̀ so àti pẹ̀lú àwọn tí wọ́n jọ wà ní inú ilé ọlọ́mbá ní ìgbà tí wọ́n dipọ́ wọlé tọ̀ nàbí Allah Isa alayhi salam ní àwọn yahudi ipe àwọn ọ̀pá nípa pé ń pèpè sí ipe táwọn ń ṣe bí kò bá mu ní àwọn yahudi bí n tó kù ní pé káwọn pa ni so ìgbà yìí lọ́lọ́wọ́ wò pé ẹ̀ẹ́n fa alqa shubhahu ala shibhahu ala wahidin min al àwọn tó wá súnmọ́ nàbí Isa ọlọ́run wá gbé àwọ̀ rẹ̀ ọlọ́run wá gbé kọ́ wá gbé ilé ẹni òun lérí tó bá ti wọlé ẹni òun wọ́n rí ní ànábì Ìsá ó ṣe di kí wọ́n mú un so faqabadu alayhi dhanna minhum annahum qabadu ala Ìsá wọ́n rò pé bóyá Ìsá làwọn mú faqataluhu wa salabuhu wọ́n pa wọ́n bá kan bá gbélébù wa i'taqadu annahum qatalu Ìsá ibn Maryam wọ́n rò pé ìsá làwọn pa gbogbo ètè tí wọ́n táwọn ń dá gbogbo tí wọ́n ń dá ìsá wọn fẹ́ pa àmọ́ lọ́wọ́ bá ń sọ fún wọn pé wà makaru yẹni wà makaru makran wà makarna makran wà um ẹni wà makaru wà makara ikú bá ṣe ń dá ète làwọn náà dá ète tó ju tiwọn lọ so àlàyé pọ̀rọ̀ wá ní iyì rẹ̀ tó láti pé tó bá ní dètè ẹ̀rí pé ìròyìn kan tí kò sí àkọlé níbẹ̀ ni àmọ́ lọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ìròyìn ọlọ́run pẹ̀lú ète àpọ́nlé tó lágbára látò kó síbẹ̀ fún ọlọ́run ọba tó bá ní ilé tẹ lọ́mọ ẹ̀dá mẹ́niyàn ọmọ ènìyàn irú eh, kìnìún àbílẹ̀ tẹ kéte irú yẹ́wọ̀n ní sìn má fọkùn mi o sọmọ tọ lọwọ bá subhanahu wa ta'ala ẹwù lápẹjù ẹni sí kéèyàn sọ pé ọmọ ènìyàn pé kò bímọ àwọn oríṣi bí àbùkù àbùkù lọ́dọ̀ ọmọ ẹ̀dá mẹ́nìyàn àmọ́ pé ọlọ́ngbọ́n tó bímọ sórí eléyìí ìròyìn dáadáa ní fọlọ́hún àmì wá sọ pé ọba àgàn wí tó ń àgàn ni pé èèyàn ní jẹ́ báwọn èèyàn ní máa ń àgàn sèyí ò kì fi ròyìn ọlọ́wọ́ ọba ntẹ́yìn oròyìn náà ni pé kò bí ma lam yalid tó fi nílẹ̀ fúnra rẹ̀ nù èèyàn gbọ́dọ̀ wá ní mo wá gbọ́n làákàyè mi wá ń ronú nípa ọlọ́run àpáwọ́ tó ló wọ́n bí wọn àgán náà nù à ẹ̀rọ èèyàn gbọ́dọ̀ wí bẹ́ẹ̀ nínú àwọn àkídà ti Islam nínú ròyìn ọlọ́run ọba ọlọ́run sọ̀rọ̀ yẹn fún wa nínú suratu nisa ọlọ́run bá ní wa qawluhum inna qatalna al-masiha Isa رسول الله وما قتلوه وما صلبوه ولكن شبه لهم ọlọ́wọ́ bá ní ọ̀rọ̀ tí àwọn yahudi ń sọ inna qatalna al-masiha tọ́lá àpá nabi isa ibn maryam ọmọ maryam rasulallah tó jẹ́ òjíṣẹ́ ọlọ́run tó ń sọ pé àwọn pa àwọn pa jésù tí wọ́n kàn má gbélébù ọlọ́wọ́ bá ń sọ fún wa kàtíkórí gálíkì wa ma qataluhu ẹ̀wọ́ sí clear wọn ni wọn ò pa wà máa salabuhu wọn ò kàn máa gbélébù walakin shubbiha lahum á dá ọ̀rọ̀ yẹn rúmọ́ wọn lójú ni yẹn ni pé ọlọ́wọ́n bá gbé àwọn Nabiyullah Isa ọwọ́ gbé wọ ẹlòmíì nínú àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n jókòó títọ́ jẹ́ ọmọ lẹ́yìn rẹ̀ wọ́n wá di pé wọ́n lọ lè pa wọ́n lọ pa àwọn ti pa Ànábì Isa alayhi salam kọ́lọ́ lọ́wọ́ bá yan ọlọ́wọ́ bá ní agbè bal rafa'ahu Allahu ila sama ọlọ́wọ́ bá gbé lọ sí sánmà ni ọlọ́wọ́ bá gbé Ànábì Ìsá lọ sí sánmà ọlọ́wọ́ ìsúnjẹ́ kó yé nínú al-Qur'an pípẹ́ Ànábì Ìsá ètò ń padà bọ̀ wá ń padà bọ̀ wá tọ́lọ́ ń sọ̀rọ̀ Qur'an kí wa in min ahli kitab illa layu'minanna qabla mawtihi ọlọ́ni <clears throat> nínú ti òun ó jẹ́ kó padà dáhùn yẹn lójú òun ni pé kò sí nínú àwọn tá a fún ní tírà yẹn ẹni pé àwọn Yahudi àtàwọn Nasara wọn tí anabi Isa bá padà dé yóò padà jẹ́ kó yé wọn so yóò padà yé wọn pé mi o anabi ọlọ́wọ́n bá ní mí ẹ má pè mí mọ́ o ẹ má pè mí lọ́mọ ọlọ́wọ́n mi ọ̀ràn yín ṣẹ́ o so lálùmínánà wọ́n padà wá gba àwọn tó bá jẹ́ ẹni tó fẹ́ jẹ́ ẹni olùsìn bá lódodo so ó ní pé kí wọ́n sọ pé anabi Isa ó ti kú kò sí ní padà wáyé má ń tọ̀ ó tako alukur'an bákan ó sì tako hadith anabi sallallahu alayhi wa sallam tẹ́ bá wo àwùjọ yìí àwùjọ yìí ó gba ìranù láyè débi pé àyè ó sì gba àwọn kan wọ́n pẹ̀lú àwọn ní amadiya wọ́n lọ ilé rédíò wọ́n sì lọ lè sọ kìíní ìjáde ẹ wá wo àbòsí ńláńlá níjọ́ tẹ́yìn bá lè rédíò tẹ́fẹ́ sàlàyé pé sọ̀rọ̀ àtẹ̀fà tí kò sínú lànà ànábì wọ́n wá dìde kankankan wọ́n máa pariwo níjọ́ kan wọ́n á pè nìkan lára àwọn tó ń ṣẹlẹ̀ rédíò yẹn ipe ah, ṣe gbọ́n tẹ́ni yìí ń sọ èmi sọ̀rọ̀ kanjọ́ kan ń takò mí ma sọ́rọ̀ wọn ọ̀rọ̀ láti ń sọ sọ mo ń sọ tèmi ẹ̀yìn náà mo sọ tí ẹ̀yìn tábà bẹ̀ ọ́ ní ẹ̀yọ́ ọ̀dá controversy lẹ́gbẹ̀ẹ́ lọ́kàn pẹ̀lú controversy so ìgbà tó máa gbọ́ tẹnìyàn ń sọ̀rọ̀ pé anábẹ̀ rìn sá kò ní ó ti kú kò sì ní padà wáyé má ní mo akọlù ẹni òun bí sẹ́ ń gbọ́ tẹnìyàn ń sọ ó ní ẹ àwọn ń gbọ́ ẹni kankan ẹ àwọn wà nǹkan sísí ó tún wá dijọ́ kejì ó tún wá bẹ̀rẹ̀ tó ń bá a lọ mo sọ pé mo tún wá tó pè é ó ń ti bẹ̀rẹ̀ o ẹ̀rí nǹkan sísí wà ní ẹ onínà ní ọ̀pá ní gbogbo tí ń sọ òun náà kọ́sọ̀ tó níyì tán àbí so kẹfìlẹ̀ mọ bí ààbò sí àwọn èèyàn ṣe Islam kò yé àwọn wajadna alayhi aba'ana náà ló pé wọn ẹ wo ìfọlá ànábì tọrọ tó ń ṣàlàyé rẹ̀ pé wọ́n fọlá ànábì bẹ ọlọ́wọ́ bá mọ́ ìtọ́lọ́ ní ẹfi bẹ ẹ̀hún ni ìtànábì ní ẹfi bẹ ọlọ́wọ́ bá ní pẹ̀lú àlàyé yíwọ̀n ọ̀tẹ́ lọ́rùn ẹni tó wá ń sọ pé ànábì Ìsá odidi ìpìlẹ̀ kan nínú àkídà nínú Al-Qur'an nínú hadith ànábì tí ń wo ó sì fọ́ lẹ́rán kò sùn kankan ó ní òní náà ni ó parí rẹ̀ kájí kọ́sọ̀ tòní tán náà ó ní mẹ́wàá náà bẹ́ẹ̀ sí tó bá sí mẹ́wàá tán yóò stọ́pù rẹ̀ so ó ní pé ọlọ́run bá jẹ́ kó yé wa pé Nabiyullah Isa alayhi salam ikú wa ma qataluhu wọn pa wa ma salabuhu wọn kàn án má ada ọ̀rọ̀ rí wọn lójú ni bí ta fẹ́ lómi ẹ̀gẹ́ ni pé ẹ̀rí pọ́lọ́ wọn bá ní wa makaru wa makarna wa makara Allah àwọn ń dètè pa wọn pa nàbí Allah Isa wa makara Allah ọlọ́run náà dá ètè fún wa wallahu khairul makirin ọlọ́run ní èmi ọlọ́run ọba ni mo tó ń dá ètè máa ń dá ètè ipe orinlẹ̀ ni pé ìrìnlẹ̀ nínú iṣẹ́ tó máa ń ṣe ni wa qawluhu ọlọ́run tó sọ nínú suratul naml suratul naml ó ní wa makaru makran wa makarna makran wa hum la yash'urun níbi ntọ́lọ́wọ́ bá ń sọ nípa àwọn ìjọ anábì Salih alayhi gẹ́gẹ́ bá ti ṣe mà ipe àwọn ìjọ anábì Salih wọ́n jẹ́ nìkan tó ṣe pé wọ́n kún fún ìbàjẹ́ ba oríṣiríṣi ni wọ́n ń ṣe nínú ìlú tí anábì sọ́ọ́lẹ̀ tí sì ń ké fún wọn pé ẹja ó kò níbi irú ìbàjẹ́ yìí ìgbà tó yá wọ́n tó bá fẹ́ ká gbà fún ọ wọn anábì sọ́ọ́lẹ̀ ipe àpáta yìí ọ̀dà yìí kí rànkómi kó jáde ńbẹ bákan náà rànkómi bá jáde ìyá rànkómi káwọn tó ń rí ọmọ náà ńbẹ ọmọ tó tẹ̀lé jáde sọ́ọ́lẹ̀ ọbẹ̀ ṣe ní fún anabi Salih anabi Salih ó jẹ́ anabi ọlọ́run ọlọ́run máa ń pọ́ wọn lé máa ń ṣe mọ̀jísà fún nǹkan ìyanu nǹkan àríṣèmà látara pé kọfílẹ̀ mọ̀ pé òjíṣẹ́ ọlọ́run ọba ni àmì ń tábà ń pè ní pé ó jẹ́ wòlíì ọlọ́run tọ́lọ́ máa fẹ́ ṣe kàráàmà fún un tọ́lọ́ lómi lè fẹ́ máa ní sẹ́rí báwọn nìsín àwọn ànábì ọlọ́run náà ní kọ́ yọ nǹkan jáde lọ́yọ̀ jáde ọ̀hún tán bí ilé sọ fẹ́ nìkan pé jẹ́ kójú ọ̀rọ̀ kábàlẹ̀ gbà ni ọlọ́run ní ọ́ tójú bí ilé ní kójú máa rọ̀ tójú sí rọ̀ yìí wọn túmọ̀ sí pé ní ọlọ́wọ́ bá ní o torí pé kíni kọ́lá yìí wọn túmọ̀ sí karama tó torí pé kíni karama la ta'tiya bi tahaddi òun wá pẹ̀lú challenge mọ̀jísà lè wọ́n wá pẹ̀lú kan challenge yẹn mẹ́jì challenge Ànábì Salih àmẹ́kẹ́ni kò ní ẹ tó wáyé pé ẹni ọlọ́run bá ní ọ̀dà jẹ́ kíyàwó mi yìí ó lóyún àà irọ́ ní jẹ́ báwọn so ẹni ọlọ́run kì í rí karama pẹ̀lú challenge karama ma ń wá ẹni fújìtàn lógìgì ni karama n ta ń pè karama ògìgì ni máa ń wá tó pẹ́ ni wọn ò ní ka ba kwe ah tó pé yóò yà àwọn gan lẹ́nu kò ní kwe sọ wo yẹn pé wá kwe ah wọn mọ̀ fìkìní ìsànù mi turu ẹ̀ máa lori ṣẹlẹ̀ siri lóríṣiríṣiríṣi awon àwọn tí radiyallahu anhu kan ni ó gun rànkúnmí nígbà tó ń gun rànkúnmí òun òun bá ń lọ ó dé ó wà nírìn àjò ni o ó dé àárín ọ̀nà báyìí ni rànkúnmí àti gbogbo ẹrù tó tó sì di ẹrù sí rànkúnmí bá lọlẹ̀ bá kú tó kú yẹn tẹ a wọn kò yé pé òun lélẹ́yìí rànkúnmí ló kú sí ayé gbogbo ti rí nǹkan mi ju bẹ́ẹ̀ bí ìṣẹ́jú ìṣẹ́jú díẹ̀ kan òun yà mú ogun bó ń ṣe gun báyìí ó gbedele báyìí ó sì tún kú padà bẹ́ẹ̀ náà tó pé fi ọ̀fíìsì àpọ́lẹ̀ òun ọwọ́ akú yẹn yẹn gbà so irú ẹ̀ ń bẹ lóríṣiríṣi tọ́lọ̀ mi ṣe wọ́n yìí ṣe pé yẹn lè yọmọ ní ẹ wo mi o tọ́ gbogbo àwọn tí wọn lè dìde yìí wọn wá dìde ní ìsìn ń tà sọ fún ọ ni pé ọ fẹ́ pè dán àbí òjò rọ̀ ní karama ẹni pé karama kò kí ń wá pẹ̀lú challenge so ògìgì ni ti ń jẹ́ karama máa ń wá sunabi allah Salih gbà tó di pé irú eléyìí dé tó di pé ó ṣe àwọn mọ̀jísà yẹn fún wọn tán ó padà ní wọn lára wọn takú láwọn ò ní gbà. وكان في المدينة تسعة رهط يفسدون في الأرض وما يصلحون فقالوا تقاسموا بالله لنبيننه لنبيتنه وأهله ثم لنقولن لوليه ما شهدنا مهلك أهله وإن وإنا لصادقون ومكروا مكرا ومكرنا مكرا وهم لا يشعرون سواء أن تقوم يعني بي لا يبقى تمقى أرانكم النبي صالح طلع أرانكم طلع بابنا نسوا أواني عمس وقرا وجو يفسدون في wọ́n máa ń ṣe ìbàjẹ́ sórílẹ̀ ayé ni àwọn apani wala yuslihun kì í ṣeré wọ́n ni tó kù ni pé qalu taqasamu billah wọ́n ni ẹjẹ́ ká búra ìpìlẹ̀ lanubayyitannahu pálọ̀ lè ká ànábì Salih alọ̀ kàmálẹ̀ rẹ̀ wa ahlahu àtàwọn ará alẹ́ rẹ̀ náà lọ́lẹ́ kàmálẹ̀ thumma lanaqulanna li waliyyihi ma shahidna muhlika ahlihi tẹ́nìkan bá fẹ́ bí wá pé lọ́pàá aláàmẹ́ntọ́pàá wa inna la sadiqun a sì fọ́lọ́n búra kó òdúró là ń sọ wa makaru ọlọ́ni wọ́n ń dètè makran ní ètè tó lágbára wa makarna makran ọlọ́ni àwa náà dá ètè tó ní agbára wa hum la yash'urun wọn ò sì mà wọn mà yẹni pé ọlọ́wọ́n ọba ọ̀pá wọn rẹ wa ahlaka huma man ahlaka ọ̀pá gbogbo wọn rẹ so rẹ ni pé àwọn tí wọ́n parẹ́ hùn yẹni ọlọ́run bá jẹ́ kó ń yé pé ète ẹni kí gbàgbọ́n ṣe ń dètè wọn ó ṣe oríṣiríṣiríṣi ọlọ́run bá ṣe ń wò wọ́n ní hmm, gbàyọ sí so ọlọ́run yìí ń jẹ́ ká mọ̀ wípé ọlọ́run bá subhanahu ó fi rinlẹ̀ fúnra rẹ̀ wípé ọba òun ni ọba tó ṣe pé inú iṣẹ́ tó máa ń ṣe ni pé bá lóun mí náà àyà kan tó yẹ fọlọ́wọ́ kan sọ láì ṣe pé bóyá yóò ti kọ́kọ́ sọ pé àwọn kan ṣe iṣẹ́ yìí iṣẹ́ mọ́kìrò yìí ẹ ti kọ́kọ́ rí wájú ẹ wọ àyà ta kàlá tẹ̀ àyà alákọ̀ọ́kọ́ ni pé wa makaru wa makara Allah makaru wa makara Allah ẹlẹ́ẹ̀kejì makaru makran wa makarna makran fún mi pé wọ́n dẹ́tẹ̀ àwọn náà dẹ́tẹ̀ sí wọn so ibòmínà wọ́n tún sọ pé innahum yaqiduna kaidan wa aqidu kaidan so tó bá ní kaid òun náà ni kí ọmọ déètì síyàn ọlọ́ni innahum àwọn kèfèrí yaqiduna kaidan wọ́n ń dá ète ní ète burúkú wà aqidu kaidan ìmìnà wá dá ète mo fi ṣe dédé iṣẹ́ wọn tí wọ́n ń ṣe tọ̀ ibi láti gbọ́dọ̀ wá mọ̀ tábà sọ pé ọlọ́wọ́ bá ń déètì walakin qaidallahi walakin sífà tó ń tẹ̀lé kò bí yìí yẹn ni pé ètè tọ́lọ́run ọba yẹn á rí i pé ìròyìn ni a gbọ́dọ̀ gbá pé ìròyìn ọlọ́run ni àmóhun lọ́mọ bó ṣe tọ́ sí i òun lọ́mọ bí ṣe máa ń rí lọ́dọ̀ ara rẹ̀ òun lọ́mọ bí ṣe máa ń rí ní ọ̀dọ̀ ara rẹ̀ laysa mislu sifatil khassa bil adamish a lè fi ìròyìn yẹn wí títí àwọn ọmọ ẹ̀dá mọ́niyàn kí ẹ̀rí báyìí ọlọ́run bá ń pera rẹ̀ ní ọba iléte ah n gbọdọ̀ wí báwọn o bal hiya kama yaliqu billahi ta'ala wa aqidu kaidan ẹ̀rí pọ́nlọ́wọ́ bá gẹ́gẹ́ lọ sọ pé èmi ń dètè ní ètè gan sọ agbọdọ̀ ní pé báwo ló ṣe rí ni wọ́n ṣe ń da báwo ni ṣe ń ṣe kò sí ń tọkàn so n tá mọ̀ ni pé ọlọ́wọ́ bá tó la rẹ̀ ga kò ní bùkátà sí ètè tiwa ẹ̀rí pé torí àwa níta wà là fún mi pé ẹnìkan tí a fẹ́ mú ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ àbí ní tá a fẹ́ kọ́ mà náà ní tí wọ́n á túmọ̀ sí ètí ọmọ ẹ̀dá mọ̀nìyàn tó bá ní ní dètè àbí gbà mí ọmọ tó ń túmọ̀ ètè pé ìmáàlù hiyal lè tawassul ila shay'in khafi oníkẹ́yìn ọ̀rọ̀ a máa ṣe kẹ́lẹ́kẹ́lẹ́ láti fi dé ibi nǹkan kan tí o fẹ́ kẹ́ni wọ́n mọ̀ tó wà dọ́dọ̀ ẹni ológìkì so ń bẹ̀ bẹ́ẹ̀ ìgbà míì wọ́n bá ní pé yẹn ń dètè ó lè jẹ́ pé bóyá ọ̀tọ̀ ni nǹkan tó máa fi hàn níta ọ̀tọ̀ ni nǹkan tó máa fi hàn nínú torí pé ọ̀fẹ́ ṣe nǹkan kan fún ẹni òun ẹni tó fẹ́ mú ọmọ kékeré ńgbà mi kọ́dà pẹ̀lú dábà gángbà mi gan ẹlòmíì ó mú igi sẹ́gbẹ̀ẹ́ yóò ara fi pamọ́ ó lè wá gbóúnjẹ sí ọ̀tọ̀ báyìí yóò gbóúnjẹ sọ́wọ́ sí yóò kàn ná sí tó bá fẹ́ jẹ báyìí yóò wá sá nígi gbáà ó jẹ kí mi lánàá so ẹ̀rí pé ètè burúkú ló dá fún ẹran látara pé ó fi oúnjẹ hàn so ó rọra fi ìṣesí kan pamọ́ ó wá ń fi ìṣesí ọ̀tọ̀ hàn láti kó fi lè rí nǹkan tó fẹ́ ṣiṣẹ́ tọ́lọ́n wá yàtọ̀ sí báyìí tọ́lọ́n ọba òkè ṣe bẹ́ẹ̀ torí pọ́lọ́n ọba kò ní ìdìmú dàrọ́t à ń ga ni kọ́lá lómi ọ̀rọ̀ ẹnu ló fi déètè fọ gbọ̀ngàn àwọn ẹ̀nà ló wẹ́ kíní yìí ẹ̀nà lẹ́ni gbogbo ẹ̀ kì í ṣe kíní kan nípa mi ọ̀ka nígbà ìwọ̀n náà wọ́n kí àwọn yìí mọ̀ mọ́ yìí wá o bẹ́ẹ̀ sì inú ẹ̀mí rẹ̀ sí ni pé ń ni tó bá gbé fún mi ni ọmọ àlè ìlọ́mọ nínú tèmi lèmi ti gba tèmi gbà lọ́wọ́ rẹ̀ so ète nu so òun ni pé ọlọ́wọ́n bò ní di mudarat kíkọ́ máa tí ó yá jẹ́ ń tàn wọ́n hmm, ètò tọ́lọ́wọ́n bò rí báyìí torí pé kí ni kódà ẹlòmíì táfù àmọ̀ pé tábàní ọlọ́wọ́n ọba pé ìmọ̀ ń ṣe ìmọ̀ ń dá ọlọ́wọ́n ọba lóhun dètè fún yàn àti ẹni bá ń ṣe àìdá ìgbà míì kọ́dí ẹkú lọ rìsíkù ọlọ́run a máa fi àrísìkì a máa fi dètè fún yẹn gbà míì kọ́dà ń gbà míì ì máa fi àlàáfíà dètè fún yẹn gbà míì ì máa fi àwọn ìkẹ́ oríṣiríṣi tí ó fi dètè fún yẹn so iye tí ń wá ni pé istidraj wa imuhal onípọ́lọ́ wọn ọba yóò dẹ̀yàn yóò fi orí dẹ̀yàn ṣe pé ẹni tí ń ṣaburú ayé àdìs ànẹ́bí sọ̀rọ̀ ẹni pé ń bí ayé àtàkàtàn sí tó ní famahilil wa innahum yaqiduna kaidan wa aqidu kaidan ní famahilil káfìrínà amhilhum rọwẹ́dàn má wà kẹfìrí má kanjú má kanjú yà fún wa so èmi náà ma dẹ̀ wọ́n nígbà díẹ̀ tó wáyà wà mú wọn náà ní bẹnu hadith ànẹ́bí mi ànẹ́bí sọ̀rọ̀ sọ́lá ní pé inna Allah la yamli lil zalim tọ́lọ́wọ́ bá yóò wà máa di alábòsí èyàn máa sàbòsí lọ wọ́n wọ́n pé ọkọ̀lọ́n ah, ti mú láti jọ yìí pé ah kọ́lẹ̀ lómi ṣe bá tí òun ọba sàbòsí wọ́n pé àbábòsí ah, ìdá ni pàpà àbábòsí dá kí wọ́n sàbòsí ni àwọn tó ń sàbòsí náà ní nǹkan kò sí wọ́n lájọ yìí àwọn tó ń lu jìbìtì náà ni wọ́n ń dá fún wọn yìí so n ta fẹ́ rí níbi àkídà yìí gẹ́gẹ́ nìyẹn àǹfààní ara tí ó jẹ́ àǹfààní fún wa lẹ́yìn ká gbà pé ọlọ́wọ́n bá nínú ìròyìn rẹ̀ ní kókó wa náà àkídà wa àwọn tamarọ́ọ̀tì tírú àwọn àkídà yìí mo wá mú jáde òun ni pé tí wọn bá ní kọ́lọ́wọ́n bá ń dá ète fún yàn òun ni pé ń dẹ̀yàn nù òun ni pé tí wọn bá rí ẹni tí ń ṣe àìdá tí ń ṣe àìdá tí ọlọ́wọ́n ò sì mú ọlọ́wọ́n bá ń dẹ́ ni ọlọ́wọ́n bá ń dẹ́ ìwà dẹ́ fa ọlọ́wọ́n iná lọ́la anamílẹ̀ iná lọ́la yóò múlẹ̀ lọ vọ́ọ̀lìm ọlọ́wọ́n lọ alábòsí lára yóò lọ lára yóò wá sábòsí yẹn lọ hátà ìdá àkọ́dà tọ́ tọ́lọ́mbà lam yuflituhu kọ́ ní júlẹ̀ mà náà ní ẹlòmí yóò ṣèṣì náà bí ṣe ń sin ní ọmọ rí se? bí ṣe ń sin ní ọmọ rí ṣe bí ṣe ń sin ní ọmọ rí ṣe ẹni tọ́lọ́ irú ẹni ọlọ́wọ́ bá ń dẹnu yóò mọ jalè yóò mọ lólè òun jà bí ṣe ń jà ní ọmọ rí jà sọ ọlọ́wọ́ bá ń dẹnu àmì tó yẹ pé njọ́ tó jáde tọ́lọ́ jalè báyìí lẹ́nu kankan lẹ́ni òkun ni ní òlólè òun jà <laughs> lọ́sàdé wọ́n fẹ́ ṣe sí náà sáré hólé lérí kílẹ̀ wá ń kọ̀rọ̀ yà yín ẹ pé rí ibú yín lọ hmm. ó ti ya gbọ̀nà àbómi náà ló ti ẹ̀bú pépépépé bó sì lọ nípa ah ọlọ́run bá fẹ́ràn tó ọ̀hún nù tó tí ò rí àǹfààní àti rí zina yẹn ṣe tó tó ọbẹ̀ ṣe àbọ̀ kò rí ṣe àbó ṣe àṣírí rẹ̀ tú lẹ́sẹ̀kẹsẹ̀ tó wá hólé lérí ah ó ń zina nìyí olóyè tè jẹ́ níyà sùúrù ẹni kó fi lè tètè jáwọ́ ṣùgbọ́n nígbà míì ọlọ́run bá máa ń ṣe bẹ́ẹ̀ tó pé ẹsẹ̀kẹsẹ̀ ni ó sáré fi ìyà jẹyàn lẹ́sẹ̀kẹsẹ̀ irú rẹ̀ ń bẹ nínú tíra kan wọ́n pe tíra yẹn ní suratul iqab liman khalafa as-sunnata wal kitab sọ̀rọ̀ àfa súnà kan ni wọ́n ṣe wọ́n mú àwọn ọ̀rọ̀ kan wá ń bẹ̀ ní àwọn ìkáyà tó ṣe pé àwọn ìkáyà tó sì ní sánàdì ni o

tó bá yẹn ṣe yàkúyà tó ó sì lọ lè ṣe bẹ́ẹ̀ lóòótọ́ ọlọ́ba mú pákó lóòótọ́ bá fi bọ abẹ́ rẹ̀ ó yìnbọn fúnrọ́ rẹ̀ wọ́n ní àti gbangba yìí ni ó ti di pé ìdí ti ń ta wọ́n lọ́wọ́ yá ni kò máa ń wú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ikùn rẹ̀ wú ọmọ ẹni yẹn gẹ́gẹ́ ló sọ ọ̀rọ̀ yẹn nínú nínú al-Bidaya wa an tó ń bẹ nínú eh, tàlíkì so mbẹnu sùrù gaba náà gbà tí wọ́n sọ wọ́n ní wọ́n bá ní wọ́n bá fi ẹnìyẹn kàlọ́ ọmọ yẹn ní pé ìgbà tó yá ọkùnrin yẹn bàbá òun rẹ̀ wá wú yẹn tó lóyún nígbà tó di òrùjọ́ kan báyìí wọ́n ní wọ́n máa pariwo pé nǹkan pé àwọn kìnnìkan ń jáwọn jẹ ní ìfún kan jáwọn jẹ nínú ni wọ́n ṣe dijọ́ òun ní ní òru ní kìnnìkan bá jáde láti ibi fúrọ́ rẹ̀ wọn bẹ́ẹ̀ pé yẹn bímọ bìkínì yẹn bá jáde wọ́n ní ẹranko kan ni ẹranko yẹn wá hàn ẹranko yẹn wá jáde lọ so bẹ́ẹ̀ náà ni bàbá yẹn náà ti kú so irú ẹ̀yìn òní sìn ẹ̀rí pé ẹsẹ̀kẹsẹ̀ tó dán nǹkan yẹn wò náà ọlọ́wọ́ fi ìyà jẹ́ irú ẹ̀kan náà tó ń bẹ náà nìkan náà àwọn afáàní hadith ẹni pa àwọn afúnṣun náà ni wọ́n ka hadith fáwọn èèyàn ipe innal malaika la tada'u ajnihatahu li ìyẹ́ wọn kalẹ̀ fún ẹni tó bá ń lọ síbi ààyè ìmọ̀ àbí tó ti gbọ́ àlékún nípa ọ̀rọ̀ lọ lé kéwú ẹni tí àwọn mẹ̀láìkò ọlọ́run ní káwọn mẹ̀láìkà kan kalẹ̀ fún orí ìyẹ́ ní ọmọ rẹ̀ débẹ̀ ẹnì kan mi tó ń jẹ́ sùndík bí àwọn alátakò ẹ̀sìn wọn ni irú àwọn ẹni yìí pọ̀ ń rí mẹ̀láìkà wọn gan ìwà hàn lọ́la wọn hàn mẹ̀láìkà wọn tó bá di ní ọ̀la báyìí ló òun wá tẹ̀lé wọn wọ́n lọ lè kan bàtà wọ́n á kan ìsúnmọ́ bàtà rẹ̀ wọ́n tẹ́ bá ti lọ ìmọ̀ tẹ̀lé yín òun máa fi bàtà àwọn tí àwọn màláíkà àwọn lójú sùlẹ́fì báyẹn sì ya ìyàkuyà tó ó sì bẹ́ẹ̀ lóòótọ́ wọ́n ní pé ṣe ń gbé ẹsẹ̀ ń báyìí ní kankan mú ní ẹsẹ̀ bí jàǹjà yìí ni wọ́n sì rí ṣubú nù kò lè gbé ẹsẹ̀ wọn sùrù eléyìí ní jẹ́ sọ́rọ̀ àtú àlẹ́kọ̀ kílọ̀ mọ́ yára jẹ́ yàn gbà ní yàn gbà mí sì ní kò ní yára jẹ́ yà lọ́rọ̀ adẹ ìyá rẹ̀ pé ń dẹ fún ọ lóòrùn ní ọlọ́kọ́ wa mahilil káfírin amuhilil um rọwọ́yìnlá lọ́ra fún àwọn kẹfìrí ànábi ọlọ́run wọ́n kájú fún wọn wọ́n kájú fún wọn ẹ̀rí pé ńgbà mí náà mọ̀ á bí pé pé kàánà pé yasalunaka ani sa'ati ayyana mursa'a fima anta min dhikraha ila rabbika muntaha innama anta munzirun man yakhsha'a أني كأنهم يرون يوم يرونها لم يلبثوا إلا عشية أو ضحاها wọ́n mọ̀ wá bí ọkùnrin jù lálùkìyàmọ̀ wọ́n ṣẹlẹ̀ orí àlùkìyàmọ̀ nígbò ní òde gan so yẹn ni pé ọlọ́ọ̀ni má kàjú má kàjú fún wa má kàjú yà fún wa sáfún wọlé so òun ni pé sábàdé má kúrò nínú ìròyìn ọlọ́wọ́n ni pé kọ́lọ́wọ́n ọba kó láti pé ìwọ náà ń ṣe ìwà abú abúrúkọ gbọ́n fíìmì ọlọ́wọ́n ọba ẹlòmíì náà máa dá ọgbọ́n lóríṣiríṣi fọlọ́run ẹlòmíì tó bá wà nínú ilé rẹ kò ní kírun àwọn tó bá láàrin àwùjọ àwọn èèyàn yóò wà ta ọlọ́run kí ló ń ta ọba jẹ yóò ní ọ̀yá láàrin àwọn èèyàn tó sì wá ò ní kírun sọ ẹlòmíì àsìkò òṣèlú yìí wà máa rí pé ń kírun tí kírun tẹ́lẹ̀tẹ́lẹ̀ tara rẹ máa tara rẹ. òun dètè ọlọ́wọ́ bá gan níwọ̀ pé máa bá sùn sùnmí di pé ẹni tí ń rí ọ ẹni tí ń mọ kọ̀kọ́ rẹ ọlọ́nà máa wò ní mo wá sí lọ fi àwọn yọmọ ní àá ìrìkọ́lọ́ fẹ́ràn rẹ̀ so bí ilé tó ti mà wípé ìmọ̀ nsọ lérí gbogbo ọ̀rọ̀ ayé kí orí pẹ́ni ẹ̀sà ń kọ̀ntínú ọ̀rọ̀ ayé àbí ń kọ̀ntínú àṣẹ ayé ni ò túmọ̀ sí pọ́lọ́wọ́ bá fẹ́ràn rẹ̀ ọlọ́wọ́ bá fẹ́ràn yóò túmọ̀ sí kọ́lẹ̀ lómi yóò gbẹnu rẹ̀ ń gbẹkúgbẹ ní àwọn olóṣèlú yà àtàrí fọ́lọ́wọ́ fẹ́ràn àwọn eléyìí púpọ̀ ẹ bọ́ sí ń ṣe bọ̀ láti jọ yìí ah ah tó bá tó fẹ́ yí báyìí wọ́n tó àrí tó tó mọ́ bó ṣe ṣe ah ọlọ́mọ fẹ́ràn wà ah ọlọ́wọ́ yìí wọ́n ṣe pé ọlọ́wọ́ bá fẹ́ràn yàn tó ọlọ́wọ́ bá ní ọba tó ṣe pé ńgbà mí yọmọ sàbúrú sì máa fojú wò àmúgbà tó ọlọ́wọ́ bá bá wá mú ha lẹ́mú yóò fúlẹ̀tì ọlọ́wọ́ níjí kọ́ bọ́ tí wàá wo sí fọ́tò ló má kiri ìfi ète tí ọlọ́wọ́ bá fi ròyìn ara rẹ̀ yìí àti kẹ́yìd tó lọ́ fi ròyìn ara rẹ̀ ولا يجوز an يشتق ha أسماء الله تعالى agbọ́dọ̀ wá yọ orúkọ Ọlọ́run ọba jáde ń o sẹkúngbà ọrụ olóyìn jò ní ta Ọlọ́run ọba rìnà fọba tó ọba tó rìnà rẹ̀ àwọn jáde ń pé albasir a fi ìròyìn rìnà ròyìn Ọlọ́run pé albasor látara ìrìnà wọn a wà sọ pé ọba tí máa ikú máa ń gbọ́ pé ọlọ́run ò ìròyìn gbígbọ́ ń bẹ nínú ìròyìn rẹ̀ ibẹ̀ nígbà tí wàá yọ orúkọ pé al-Sami' ìmọ̀ rí na agbèjáde pé ń bẹ al-Basir àwọn gbàtà sọ pé ọlọ́run ọba inú àwọn iṣẹ́ ni pé ọmọ ń ṣe kéèjì ẹni pé ète àgbọ̀dọ̀ wá yọ ipe ọbẹ̀ eléte ni àgbọ̀dọ̀ yorùkọ ọlọ́run ọba ń bẹ o torí pé kí ni la tushtaku a kì í yọ ìròyìn a kì í yọ orúkọ illa min as-sifati allati yumdah biha mutlaqan wọ́n ní ìròyìn tó ṣe pé ẹ̀yìn yányá náà ló wà ń bẹ̀ náà làwọn fi ń ròyìn náà ni ọ̀bẹ̀ náà ti máa ń yọ orúkọ jáde nínú àwọn orúkọ ọlọ́wọ́n ọba jáde amma hadhihi àmọ́ irú àwọn eléyìí fa innahu qad yumdah fa'iluha tí yẹn bá ṣe nígbà míì wọ́n lè yìnyẹn pé ah ọgbọ́n ètekéte ń bẹ lọ́wọ́ rẹ̀ tó pé tẹ́ni wọ́n sì ń sọ ni pé ó ṣe dáa ṣẹ́gẹ́tẹ̀ báwọn bóyá kí nínú fífọ́ ẹni hun ẹ̀rí pé alẹ́ sọ̀rọ̀ sọ́làmù gan sọ pé alàhárùbù kọ́dẹ̀á alàhárùbù kọ́dẹ̀á ìpẹ́tẹ́ bá ń bẹ nìkan jà ìyẹn gbọ́dọ̀ mọ ète pé ogun gangan ète ni sọ ẹ̀rí pé irú yìí ó ní ṣe kọ́dẹ̀á ẹnìyàn ète tó tó dáa ni so bẹ́ẹ̀ sì ni kí ọmọ wa dètè sí ẹni tí ọjẹ́ ẹni tí kò ṣàbúrú sí ẹni tí ń báyọ̀ lò pẹ̀lú pẹ̀lú pẹ̀lú pẹ̀lú pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ ọkàn tí ń báyọ̀ lò pẹ̀lú òdodo kí ọmọ wa bá lò pẹ̀lú ète ṣe pẹ̀lú yíyún èébú ni ntí ọ̀dà ni so nígbà míì tó bá ní ète ìgbà míì máa ń wá níwàá ẹ̀ta yẹn tó dé ti pé ah bàtà ń fa kínní tá ń lọ tá ń bọ́ tá ń bọ̀ lágbájá òun ló fún wa ní ọgbọ́n òun ah ìtìkìtì ń bẹ lọ́wọ́ rẹ̀ nínú kámẹ́rà rẹ̀ báwọn báyìí ní ká sì gbà á tó a sì gbà gbàgbàgbà ó sì já sí bẹ́ẹ̀ ah ó mètè dá sukura ń gbà mí obìnrin mi lọ́dọ̀ ọkọ rẹ̀ ètè ni wọ́n fi bá ọkọ rẹ̀ lò tó yẹ pé tọkọ gan àbí abọ́kọ mi náà lọ́dún pẹ̀lú ìyàwó rẹ̀ tó pé ètè tètè máa ní sọ̀rọ̀ nísìnyí yóò bínú ni ìyára máa ń bá lùkẹ́ kéṣẹ́ à wọ́n dà wà rẹ̀ dà wíṣọ wọn pé ìwà rẹ̀ ò o tó ti yé báwọn so pé tí bá níwà rẹ̀ ọ̀dá nísìn áà ó tún bẹ̀rẹ̀ fìtínà ni so irú yẹn sin irú tẹ́lẹ̀ yẹn ń ṣe ń tọ́ da ní ṣe torí pé kí ni kò fẹ́ fìtínà ìgbà nísìn ní ète máa ń jẹ́ èébú tó bá ti wá rí báyìí èyí irú yẹn ọlọ́wọ́n ọba ẹ̀rí pé gbà mí ọlọ́wọ́n ọba ní èèyàn gbọ́dọ̀ ní Allahu ẹ̀hẹ́ ìgbà mi wọ̀nà kazalika fa iná wàlúù tìbí sèf gàtà fẹ́ẹ́l ọwọ́ lè wá ní wàá ròyìn gbà mí ìyẹn lè sọ ní sọ ìròyìn àmì èèyàn gbọ́dọ̀ gbé níbi jáde orúkọ ẹgẹ́ tẹ̀ báwọn kí wọ́n máa ní sífà pé ọlọ́run antalimakiru wọ́n lọ́ máa ń dẹ́tẹ̀ a ẹgbọ́dọ̀ sọ báwọn àmì èèyàn lè gbé wá kí wọ́n sọ pé Allahu yamkuru bi zalimin Allahu yaqilu bil kafirin. Allahu yukhadi'ul munafiqin ìpè ọlọ́wọ́n bá o òun lọ́ba tó ṣe pé máa ń dètè sí alábòsí sáwọn alábòsí òun ni máa ń dètè sáwọn kẹfìrí yukhadi'ul munafiqin ẹ̀rí pé ọlọ́ba ni yaquluna yukhadi'una Allah wa huwa khadi'uhum sùúrù ẹ̀ náà nù èèyàn gbọ́dọ̀ wá ròyìn ọlọ́run pé khadi'u pé ọba tí máa ń dètè ọba tí máa ń tan ni so àwọn islam àwọn láwọn ń tan lọ́run pọ̀tọ́ lọ́run pé ẹ̀ ẹ mọ ẹ mẹtàn èmi gan ni mo mẹtàn ju yín lọ sùúrù yìí òye lè ròyìn lọ́kọ̀ Allahu yukhadi'ul munafiqin ọlọ́wọ́n bá ń tan àwọn mùnàfìkì èèyàn ẹ tó wọlé àpèjúwe nínú àwọn ìròyìn náà tó ṣe pé ìròyìn tí èèyàn fi ròyìn ọlọ́wọ́n bá ní àmọ́ èèyàn lè fi rinlẹ̀ pé iṣẹ́ tọ́lọ́wọ́n bá máa ń ṣe ni irú nísìnyí Allahu yastahzi'u bil kafirin yẹn lè rí bẹ́ẹ̀ istihza àbúrò ròyìn ọlọ́run pé ọba mustahzi'u kí ọba tí máa ń fìyàn sí ẹ̀yẹ a yẹn gbọ́dọ̀ ròyìn ọlọ́wọ́ bá bẹ́ẹ̀ àmì yẹn lè sọ pé ọlọ́wọ́ bá máa ń fi àwọn kẹfìrí sí ẹ̀yẹ yòháyàdì ẹ̀yẹ ni ọgbà tọ́lọ́ bá sọ pé ẹ̀yẹ stars ẹ̀yẹ ni Allah yastahzi bihim wa yamudduhum fi tughyanihim ya'mahun ọlọ́run ní èmi ọlọ́wọ́ bá gan mò ń fi àwọn ènìyàn sí ẹ̀yẹ torí pé ìwọ ẹ̀yẹ ni wọ́n ń wù mí náà wọ́n fi wọ́n sí ẹ̀yẹ sọ oníyẹ̀yẹ ni àgbọ̀dọ̀ wíbẹ̀ walakin la yasihu an yuj'ala minha asma Allah asfas àgbọ̀dọ̀ yorùkọ lọ́wọ́ níbẹ̀ o bí mákìrù àbí khadiu àbí mustaziu kò bá mu rárá káwíbẹ̀ àbí kápọ́lọ́ ní mákìrù àbí kápẹ́ ní muhtal torí pé gbogbo ìròyìn Ọlọ́run Ọba ìròyìn tó yẹ kó kún pẹ̀lú pípé ni ìròyìn tó yẹ kó kún tó kún tó yẹ kó jìnnà sí ti bá ń jẹ́ àbùkù tí a lè rí tí ń jábù kúnbẹ̀ rárá náà ni ìròyìn tí Allah subhanahu wa ta'ala tí ma fi ròyìn rẹ̀ tí ma fi ròyìn ara rẹ̀ tí anabi sallallahu alaihi wasallam tó na fi ròyìn Allah subhanahu wa ta'ala níbi wọn ni pé a gbọdọ̀ mà ipe ń gbà mí tí a bá rí ẹni pé mùsùlùmí a gbọdọ̀ máa wo iṣẹ́ ọwọ́ ara rẹ̀ wò ara támọ̀rọ̀ ti ń níbi ọ̀rọ̀ àkídà kí wọn nígbàgbọ́ pé ọlọ́wọ́ ọba yẹn yẹmkuru bil bil bil bil bil

tó bá ní wọn ń dá kíní kan lọ́wọ́ sí máa wù ọ pé má bá ń so má bá ń so má bá ń so gbà tó bá yàtọ̀ lọ́nà bá wà mú yàn kọ́lẹ́ ìpá àwọn ń sọ pé ẹni pé ẹni bá máa ń dẹ́ èèyàn gan nínú èèyàn gan pé kí bá ń sẹ̀ kò ní bínú kò ní bínú kò ní bínú kò ní bínú ẹni pé ìlú ẹnìyẹn tó bá wà bínú bínú tí ó ní agbára ní wà ah, bí wọn ni àwọn ní ọba tí wàá mọ̀ ní dédé láti jọ yìí kí ló dé tó wàá sí ìwé papọ̀ nísìnyí wọ́n wá sí ilé ìsìn wọ́n ni ní wọ́n ni so òun ni kí mùsùlùmí ó gbọ́dọ̀ máa fura mà ní gbogbo ìgbà lórí iṣẹ́ tó bá ń ṣe pé yìí sì ń ṣe lọ́wọ́ báyìí yìí sì ń rí mú jẹ sí pé ìyá ọlọ́wọ́ bá sí pé ìsìtìdára jù ni bákan náà kọ́lá tó wáyé pé orí ọlọ́wọ́ bá gan bá ń ṣẹlẹ̀ sí yàn orí ọlọ́wọ́ bá so àwọn àwọn tó bá jáwọn àwọn tó bá jáwọn sálàfù wa nínú àwọn sàhábà tó bá ń rí orí ọlọ́wọ́ bá wọ́n máa ń rí sí bí ẹni pé tí ì pé ìdẹ tí pé ẹ̀dẹ́ lélẹ́yìí so wọ́n wáyé tí wọ́n máa tẹ́rí orí yẹn sí ọ̀dọ̀ ọlọ́wọ́ bá wọ́n máa ṣeré láti fi tẹ̀lé àṣẹ ọlọ́wọ́n ọba torí wọ́n máa pe ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ọba tó ṣe pé ẹ máa ń fi owó dẹni ni ẹ máa ń fi àlàáfíà dẹ̀yàn ẹ máa ń fi ìkẹ́ ẹ máa fi dẹ̀yàn kọ́dà máa fi ọmọ dẹ̀yàn sẹlómìí ọlọ́wọ́n wa tó wá máa fi àìfúnni gan ẹ máa tó máa fi dẹ̀yàn ní àìní ẹ fi dẹ̀yàn ńgbà míì tí kò lè máa kọ́ ah, àwọn náà wá sa eré yìí ni o kọ́ sa eré gbogbo ọ̀nà tábàgbégbà alágbégbà àfi ká rí nǹkan tá a rí yìí àfi ká rí owó yìí àfi ká rí ọmọ yìí àfi ká lọ kọ́ ilé yìí so irú ẹni yẹn <clears throat> kò mọ irú orúkọ tọ́lọ́wọ́n bá ń jẹ kò mọ irú iṣẹ́ tọ́lọ́wọ́n bá máa ń ṣe ni náà ní fi ń wo bẹ́ẹ̀ pé àbí kí bákan náà ara nǹkan tó rí mo ní kí o tó rí àwọn kan tó ṣe pé wọ́n ń lo ìṣẹ̀mí tó lágbára ìṣẹ̀mí bú tí wọ́n ń ṣe aburú wọn sì mú jẹ wọ́n ṣe aburú wọn tó mú jẹ kọ́ra wọn tó máa ṣe fáàrí pẹ̀lú rẹ̀ ń ta kọ́ra yẹ pọ̀ lọ́dọ̀ àwọn tó ń ti sáwí lọ́pọ̀lọpọ̀ tó ń gbọ́ pẹ̀lú àwọn aláfa yóò mọ̀ sọ báyìí pé ìní kírun ìní kírun mo rẹ́ nìkan rí bẹ́ẹ̀ yóò sọ ta gbangba ó ní ìní yóò sọ wọ àlìjẹ́nà ẹ̀yàn wà hó ẹ̀yàn wà hó so nígbà wọn ni ìmíràn ń ṣe sùn fún mi àmọ́ ìmọ̀ wò pé ah, ah kí á ah, ìwọ àwọn ewúro eléyìí kọ́lọ́hún sì kí eléyìí mọ́lẹ̀ báyìí kó sì mú lẹ́sẹ̀kẹsẹ̀ kí lè orí mọ́lẹ́sẹ̀ so àmọ́ ọlọ́wọ́ bá ẹnìyẹn ọlọ́wọ́ bá máa ń dẹ́yàn tí ó dẹ́ ẹ máa máa máa irú ẹni tó wà ní yóò tó wá máa rí owó tó máa rí owó ẹ máa sọ pé ẹ̀yin lẹ́yìn bẹ̀rù ọlọ́run náà kọ́ ní rí jájà tí fún yín o so irú ẹni kí wọ́n mọ̀ pé à ṣé ò sí tọ́lọ́wọ́ bá ní o ṣe náà ọlọ́wọ́ bá ń dẹ́ ọ ni nítorí ọ̀run lẹ́lẹ́mìyàn ọlọ́run dẹ́ orí ẹ̀ dẹ́ ọlọ́wọ́ bá fún ṣé kò sí tọ́lọ́wọ́ bá ní o ṣe yìí sì ń gbórígé fún ah, ọlọ́run bá ń dẹni ṣògbúrú àwọn kan wọ̀nyí ló gbọ́dọ̀ orin dẹ̀lẹ́ mi wa òun ò ní jẹ́ kéèyàn lè máa ṣá eré kéré mùsùlùmí ò ní lè máa ṣá eré kéré mùsùlùmí ò ní máa fìtínà ara rẹ̀ sẹlẹ̀mí ò ti kó ìyọnu bára rẹ̀ látara pé ti ń jẹ́ àkídà kọ́ra irú nǹkan báwọn náà ni ọ̀tẹ̀ lómi náà ah, kan sọ̀rọ̀ di àgbákò wọ́n di ó ní ọ̀rẹ́ òun kíkẹ́ àwọn jọ ń ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ni pé àwọn jọ ṣe kéèké ni àwọn jọ lọlé àwọn jọ lọlé kéwù náà ni pé ó ṣe yába ìlú bá rí pé ah kí ni máa yí padà ló bá mọ́tò lọ́kọ̀ ilé ó ah, sá ti máa ń wò pé ah, kí ni wọ́n á ń lò báyìí ní ah kò sáà ní dáhùn lóhùn ní bó ti jọ́ kìlọ̀ ń bá jí lọ́ba ní àṣùbà àṣùbà kùtùkùtù ló bá kìlẹ̀kùn rẹ̀ lágbájá sànù mi nítorí tó bọ́rọ̀ lè ṣe bí ṣe yi báyìí sàlàyé fóun náà jẹ́ kóun náà rí lọ́wọ́ adákẹ́ lọ fá ọ́sà sórí kọ́ ó ní tó wá sọ fóun ni pé só wọ̀ náà wọ́n ní sí wọ́n náà bò wọ́n ní wọ́n náà ò ti ní wọ́n náà ò lè ò lè so wọ́n wá ní kí ló dé ó ní fi sọ wọ́n náà ni pé iṣẹ́ tóun ṣe tó bá tó bá ti ṣe tá bá ti ṣe o ní kírun mọ́ olóhùn ní bí ibò àti bí wọ́n máa ń kírun olóhùn yìí kírun o alóhùn máa ń kírun olóhùn yìí kírun ọ̀dà ìjọba yìí kírun olóhùn ọ̀sàlọ́ àlà olóhùn kan bá àwọn kan wọ́n mẹ́ta sí lásán ni òun ò kírun olóhùn yìí kírun tòun àbórí kóhùn sàrọ̀ láńjọ́ ilé ìwọ̀ lọ sàrọ̀ lágbóhùn ti wọlé tòun wọ́n ìwọ̀ ìkírun tòun ah so òun rẹ̀ ni a ah, máa fọwọ́ mú kíní yìí so ní pé ṣẹ́mà irú ẹni òun nìsín ọlọ́run ò tí ì mú ó sì ń bá kíní yẹn lọ tó gbúrú nǹkan báyìí ló gbọdọ̀ jí èèyàn tó gbọdọ̀ lẹ́nu ẹ̀mí yẹn ni pété bá rẹ̀ ń ṣàbúrú mọ̀jẹ̀ kó yọ mọ̀jẹ̀ kó yọ lójú pé tó bẹ ilé túbá kó ń bẹ̀ kọjáwọ́ ọlọ́run dẹ ọ ni kó yéèyàn bí ẹ pé tó bá ní one plus one tó oni two tí ó dọ̀ lójú pé hàn hmm, one plus one two bẹ́ẹ̀ ni tó gbọdọ̀ dáhùn lójú ipe òun rí ọlọ́run òun rí kẹ́ òun rí owó òun gbogbo ẹ̀ òun sì ń ṣaburú òun mu tí òun fọ tí lò ó sì ń gbówó wá fún ọ ìyá ni ọlọ́run bá ń dẹ ọ ni o bó ṣe lè wò kọ́ pọ̀ tó ìdẹni sòwò náà pè ní istidraj istidraj ọlọ́run bá ní wa umli lahum inna kaidi matin ẹ̀wọ̀ ọlọ́run bá ní wa umli lahum dẹ̀ wọ́n tí wọ́n lẹ̀ fún mi mi ò kánjú torí pé kí ni inna kaidi matin ètè tèmi ní agbára gan ni o yẹni pé èdè bí ìṣe ń dẹ ìdẹ mi ó ní agbára ọlọ́run sọ bó fi kó sanastadrijuhum min haythu la yash'urun wọ́n ni a máa dẹ wọ́n lọ́nà tó wọ́n ní mọ̀ yín kàn dẹ wọ́n dẹ wọ́n dẹ wọ́n tó bá ti ń bá wa mú wọn lọ́nà tó wọ́n ní mọ̀ ni wọ́n lè mẹ́rọ̀ wọn bó ti mú wọn sórí eléyìí ní tó gbọdọ̀ rìn lẹ́yìn ẹ̀mí mùsùlùmí ikú ọlọ́run bá subhanahu wa ta'ala tí wọ́n bá ń ṣẹ̀ tí ò mú yàn ń dẹ̀yàn ni o tó bá kan ẹni tó bá ti ń ṣẹ̀ tí wọ́n tètè ń tú àṣírí rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ láti rẹ̀ ń tú kọ́ ọ̀pọ̀lọpọ̀ bá máa fẹ́ràn mi ah mo dúpẹ́ irú ẹ̀ ló ṣẹlẹ̀ sí ẹni tó ṣe zina ní ayé anabi sallallahu tó wá fara rẹ̀ kalẹ̀ anabi sallallahu alaihi wasallam sì nìkan lo òfin ọlọ́wọ́ bá lé lérí ẹ̀yìn wọn ah ilé ìṣe àgọ̀ báyìí ah ọlọ́wọ́ bá bu ah anabi ṣe rí bó ṣe ṣe àánú ọlọ́run bá ti ń rí tó bá pín ìkẹ́ àti àánú àti ìyọ́nú ọlọ́run tó lọ́wọ́ bá ṣe fún gbogbo mọ̀dínà yìí yóò kárí wa yóò tó sẹ́kù nípa lọ́n ṣàforíjì fún tó sọ ni pẹ̀lú àwọn eléyìí ni kó ti yé wọn wípé oore ìyá ìyájọ́ gbé lọ kìyàmà kí wọn dẹ́ ẹ̀kọ́ wa padà múyàn ó ju ìyá ayé yìí lọ so ní pípẹ́ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala kó mọ́ ṣáà ṣe àlékún àgbóyèsìn fún wájú báyìí lọ so ohun tó ń jẹ́ àkídà tí kò sí láwùjọ náà nù ẹ̀rí pé tó bá mọ̀ pé eléyìí pé ọlọ́run dẹ̀yàn mú ni ẹ̀ nírú ẹniyẹn kó wà lẹ́nu iṣẹ́ kó kó owó jẹ tó bá yan ní olórí kò ní kówó òlú jẹ pé àwọn àdébẹ̀ nù àánú kó jẹnu ó ti yá báyìí ẹ ẹ̀lómi ọmọ tọrọ kí léyìí táwọn bá ti parí báyìí ọlọ́run kó fà so torí pé ni àwọn èèyàn tí wọn ò tí ì rí ìyà ìyà tọ́lọ́ fi jẹ ẹni tó kó owó jẹ tó kó ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ ká máa rí báyìí pé áà ìyàlọ́ bẹ̀rẹ̀ fún yìí sọ bẹ́ẹ̀ sì ni irú ẹ̀yàn gbogbo irú ẹni tí máa rí báwọn tí ń kó jẹ ọlọ́wọ́n bá ń dẹ wọn ni ọlọ́wọ́n bá ń dẹ wọn ni mọ́kànlá ni ọlọ́wọ́n bá ń dẹ wọn ń dẹ wọn ni sidraj náà ni ọlọ́wọ́n bá ń ṣe fún wọn sọ ẹni tí ó mọ ìtumọ̀ pé ọlọ́run bá máa ń fi oore dẹ́yàn inú rẹ̀ ó sì máa bàjẹ́ tí ò bá rí ibi dé ipò ogun táwọn èèyàn ń dẹ́tọ́ ti ń rí aburú ṣe inú rẹ̀ wọ́n bàjẹ́ pé akáwọn ah, oṣù rí ibi kìíní ìdé àmì tó bá ń lẹ́mì rẹ̀ ó pé á kúrò tó bá ṣe pé ń bá ní rí nǹkan kan ṣe ní dáadáa fún ẹ̀sìn ọlọ́run ọba àti fún ìlú kí má débẹ̀ kúrò bá kó mú mi mo ti rẹ́nìkan rí lára àwọn tó ipá àwọn sínú lẹ́kṣọ̀rà nínú yunifásitì kan ó ń sọ ní pé wọn ọ̀bẹ lọ́nkóhùn dé jòdì kése pé kólóhùn kékóhùn kékóhùn kékó bóyá tó bá débẹ̀ olè má jẹ́ o àmúmọ́ lóhùn ọ̀bẹ lọ́wọ́ ọba rẹ̀ ṣùgbọ́n ní kí ló dé wá ní ah pé kí ni yẹn kó máa ń lágbára ní kóhùn ọ̀bẹ lọ́wọ́ rẹ̀ olóhùn mẹ́rin kan kan tó yẹ pé ah kìí pa ìrún jẹ pàtó di fisi báyìí ó di kóhùn náà ti ń pa ìrún jẹ ṣòkòtò olókè tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ó di kó ṣòkòtò wálẹ̀ tó látara kí tó pé tó bá ti ń dé ọmọ wa yàtọ̀ ọmọ wa wálẹ̀ lórí ọ̀rọ̀ ẹ̀sìn sí ọmọ wa já wálẹ̀ àwọn orí ẹ̀dẹ́ nu sukuna ọba kọmọ ṣàlàwà níbi irú àwọn orí báyìí nítorí wọn bá ṣe fún wa ní orí kọmọ ti kọ gba imáni wa òṣèlè òkọ ma sukuna ọba kí o ṣe àlékún àgbóyè sínú fún wa báyìí lọ subhanaka wa bihamdika وعليكم السلام bẹ́ẹ̀ni àhàdìsà náà sọ̀rọ̀ sọ́lọ́ wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ni. ṣe rí àwọn fíjìláńtì wa ti ń bẹ ní àwùjọ wa yìí ọ̀pọ̀lọpọ̀ wọn olùṣẹ́ olùṣẹ́bọ ni wọ́n tó náà gbà pé oògùn náà làwọn máa fi ń ṣe ọdẹ tó bá rí báwọn ẹni tí wọ́n bá rí àwọn tó bá fẹ́ ṣerú ẹ̀ báwọn sọ kí n kìlọ̀ fún wọn ẹgbẹ́ tẹ̀ báwọn ipe ẹ̀sìn ti ká wá àwọn tí wọn ò ní máa ṣerú àwọn ẹlẹ́bọ báyìí àmọ́ irú àlàyé yìí wọn ó ṣòro sí ní àwùjọ yìí torí kí wọn ò tẹ̀ ní gbé wọn ní kíní jẹ́ báwọn kí àwọn wúlò àgbà so tó akó bá rí bẹ́ẹ̀ tí wọ́n bá rí ibi yọra ni kú ń bẹ́ẹ̀ tí wọ́n bá rí ibi yọra yẹn kú ń bẹ́ẹ̀ so ọ̀dà ah, wọ́n tó wá pé wọ́n sábà dúró tí ọlọ́run náà ni pé rọ́ àbí kọ́ wá di kó wá di lélẹ́rí pé wíwọ̀n gẹ́nu lè rán àwọn olè wá ní kankankan so owó tó bá ní kéèyàn dá kéèyàn dá tètè yẹn náà ni wọ́n túmọ̀ sí àmọ́ kéèyàn máa ṣe pẹ̀lú ìdùnnú pé akéèyàn ah, jẹ́ kọ́yìn ká ah, kíní yìí àbúrò làwọn kíní yìí wípé àwọn ní oògùn àwọn ọmọ pọfọ àwọn ṣe kíní kan sọ tọlọ ọ̀hánilẹ́mù náà. Number two. Sufyan hmm, wọ́n ní símbó ni Sufyan ti jáde tí mo sọ lóun kọ́ báwọn ìgbọ́ ìbéèrè rẹ yẹn subuhat, subuhat, jadi dia subuhat, jadi. Oke, rújú Oke, kìí ṣe Sufyan ni mo wí o, subuhat, subuhat, ìrújú ẹni pé nǹkan tó máa ń rú yàn lójú tí wọ́n máa dàrú pọ̀ mọ́ lójú ọkọ̀ oh! <laughs> tí ẹ ń fi. ìdáhùn òun kan lọ́wọ́ ọ̀nà tuntun òun ti wà lójú ọ̀nà oṣù tí kò lójú ọ̀nà dàbí ẹ̀yẹ òun ṣe ó darapọ̀ mọ́ ọlọ́run àsìkò oyè ọdún wa tó wá pè é jẹ gẹ́gẹ́ bí àwọn àlàyé tẹ̀lé sí wẹ́ẹ̀ pé ilẹ̀ ló pé oúnjẹ àwọn kékeré ṣé kúrò náà ń sè tó náà bá gbé oúnjẹ wá ṣé àlejẹ oúnjẹ tiẹ̀ náà. irú tiẹ̀ wọn kì í ṣe alẹ́ kàwọn kún alùkìtàbù murtad mọ̀tẹ́dì nínú ẹni yẹn tó a pé ìlú tí ẹ̀sìn ti wà ní ọ̀yẹ̀ká mọ̀ká pa ni ó ti yẹ báwọn apostasy ni yóò ẹ̀yọ̀ àwọn tí wọ́n ṣe rédà nínú ilé yọ̀ ẹni tó yẹ kí wọ́n pa ni sórí olóyún tó bá gbóúnjẹ wá gan kò sí ẹni kọ́lá ẹni kò nídìí kí wọ́n bá rí olóyún sọ̀rọ̀ gan kí wọ́n bá sọ ọ̀rọ̀ tó wọ́n bá sọ ni pé kó kó nínú àgbákò yìí rí ibùtọ̀rọ̀ lè kóra rẹ̀ sí i díẹ̀ lè má bá sọ nù àwọn pé kó tó wá gbé nǹkan pọ̀ rẹ́ kọ́ wọn pa yín papọ̀ yóò àbẹ̀lẹ̀ gbé nǹkan fún yín èyí ò sí tó ti bá wọn ìtàgé ya yàtọ̀ gidigidi tí wọ́n lọ ọ̀rùn àìlẹ̀ alaikum salam naam hmm. kò lè pẹ́ mọ́ ẹ́ẹ̀ pásípọ̀ pípẹ́ ọkàn kẹntẹ́ bá bá sí pé kókónú aburú tó ń ṣe yìí ìdájọ́ rẹ̀ lé gan murtad murtad man baddala dinahu faqtulu ẹni tó bá lọ lé pa ẹ̀sìn àti pẹ̀sìn lẹ́ pa ni tó ti sí ìlú ẹ̀sìn ìfẹ́ kò síjọba ẹ̀sìn so náà ni Allahu 目标。队长。 ṣe ń tán nàbí tó kú sàbí mọ́sálásí rẹ̀ ọ̀kẹ́ ọ̀kẹ́ so ìyẹn ò kí ń ṣe bídà ìtún mọ́sálásí ànábì sallallahu alaihi wasallam ṣe àbí ìtún káàbà gan ṣe ìyẹn ò kí ń ṣe bídà n ti ń jẹ́ bídà òun nìkan tó wá ṣe pé nǹkan yẹn indikéètì ẹ̀sìn gangan tó pé ẹ̀sìn gangan lè yí padà ọdẹ sọ fún ẹni náà nìsín inú ilé tí bàbá inú ilé bàbá rẹ̀ tó fi lé kalẹ̀ àbí bàbá bàbá rẹ̀ sínú ilé táwọn náà gbé lòun náà gbé bẹ́ẹ̀ kọ́ yíyún ọ̀rọ̀ ayé ní gbogbo àwọn yìí mọ́ṣáláṣí náà àyà mímọ mọ́ṣáláṣí bá nàbí ṣe lágbára àti kọ́ ọmọ nígbà wọn náà lọ kọ́ tó bá ṣe wípé wọ́n sì lè fẹ́ máa ṣàtúnṣe rẹ̀ àdìsí wà tó ní kí wọ́n ṣàtúnṣe mọ́ṣáláṣí anábìnrin máa ń bá náà lè la masjidan banallahu lahu baytan fil janna ẹni tó bá kọ́lé fún ọlọ́wọ́ bá ọlọ́wọ́ bọ́ kọ́lé fún òun náà so ní aljanna so kéṣe ké bóyá ìyá kan ni ní ọ̀nà tí ẹ lè gbà kọ́ mọ́ṣáláṣí wẹ̀ ní bí ayé bá ṣe ń lọ èyí sì máa kọ́ mọ́ṣáláṣí because àwọn ìṣesí kan náà mẹ́tọ́ pé bóyá bí kánàbí náà tó dé sallallahu alaihi wasallam tó ṣe pé ọ̀tọ̀ ni ẹ́ pé gbàtánibí kọ́ tọ́kọ́ mọ́ṣáláṣí wọn kọ́ rí

wọ́n ní wọ́n fi omi gold wọ́n fi kọ́ wọ́n fi omi gold wọ́n fi ṣe àwọn ẹ̀kọ́ bára lé wọ́n tún pé wọ́n ní àwọn àgùntàn gold wọ́n gbára káwà báyìí irọ́ ni sọ ni pé tó tún káàbà ṣe yóò sí nínú bẹ́dà rárá jùlọ kọ́mọ kọ́rọ̀ ẹnìyẹn gan ó jìnà sí kéwú ó túnmọ̀ sí pé irú ẹnìyẹn náà yóò pe microphone náà ní bídíà pé fi microphone sọ̀rọ̀ fi microphone pèrún yóò pe bídíà gbogbo bàálù lọ sí mọ́ká yóò pè mí díà torí ẹ ìrànkúnmílà náà máa ń gùn ọgbọ̀rọ̀ pé mí díà wíwá mọ́tò ọgbọ̀rọ̀ pé mí díà sókùnkẹ́ nìyẹn ọkọ̀ ọkọ̀ kò sí nítòsí kéwù rárá anabi ni man ahdatha fi amrina fi amrina hadha anabi ni tó bá dá ìdákúdẹ́lẹ̀ tó fi amrina hadha nípa níbi ọ̀rọ̀ ẹ̀sìn yìí níbi ọ̀rọ̀ ẹ̀sìn anabi wí fáwọn ará dùn

sọ wọn lọ àìlẹm ọ̀rọ̀ yẹn sọ. ìyẹn lè pe àwọn aláàlú súnà sọ pé kí ni ìṣe agbóni wọn bílọ̀ nǹkan aláàlú súnà lèmi ò ń súnà lèmi nǹkan sọ ń bílẹ̀ à wọ́n sí àmọ́rú àsìkò táwa yìí nìsín sọ kúrò ayé bọ́ọ̀lù ìpera aláàlú súnà gan-an ó tún ti fẹ́ máa tó ń ní ìrújú gan láwùjọ yìí gan-an pẹ̀lú àrẹ̀kú sálàfíà ẹnikẹ́ni tí ń gbọ́ súnà yìí gẹ́gẹ́ bí àwọn sọ̀hábà torí pé ẹ̀ríkẹ́ tẹ́ ń gbọ́ àwọn oníṣúfí kan àwọn ọmọ ní àwọn àdùsúnà wọn ni àwọ́dùn mẹ́yìn náà ó wù yín bẹ́ẹ̀ àmọ́ sí sọ́wọ́ yín júwe bẹ́ẹ̀ sọ́wọ́ yín ò júwe pa àdùsúnà nìyí so wallahu a'lam náà. níbo láti máa ka sọ́ọ́tù fàtí àti ìgbà. ìgbà tí mọ̀mú bá dákẹ́ tọ́yí mọ̀mú bá dákẹ́ ìgbà yẹn ni àánú ọ̀ka sọ́ọ́tù fàtí àti wa a sì ka sọ́ọ̀rọ̀ lé sọ́ọ̀rọ̀ mi àwọn tí mọ̀mú bá ń ké ó jákè tá ń gbọ́ bí a bí magrib àti ìṣá àbásùbà a máa dẹ́tí sí ìmáàmù ni òun ni tó fẹsẹ̀ ọmọ oh, oh, oh, kílọ̀ kí wọ́n ní òun bá níbi kíkúrà náà mímọ́ máa kílọ̀ àfi suratul fatiha nìkan ní kọ́ máa kà sànẹ́bí padà tó wá yan pé ńgbà tí ń bá ń kéwú jẹ́jẹ́ nìkan kà fatiha so dẹ́nà àwọn sọ̀hábà nàbì sallallahu alaihi wasallam àdìsí pọ̀ inú mú apá inú Malik ìmẹ́nu Bukhari náà pé àwọn máa ń dákẹ́ gbọ́ kéwú pẹ̀lú rẹ̀ àmọ́gbà tí bá ń kéwú jẹ́jẹ́ àwọn náà máa ń ké kéwú sòtò nílẹ̀ jù ní yẹn sòkè ọ̀dà kẹ kẹmọ gbọ́ wa idha quri'a al-Qur'an fastami'u lahu wa ansitu tọ́ba ti ń ka al-Qur'an rẹ̀ ń gbọ́ ẹ tẹ́tí kẹmọ gbọ́ ni so wallahu a'lam dẹ́n tó bá fẹ́ rí àlàyé rẹ̀ dáadáa lórí owó tíra sifatu salati Sheikh Nasiruddin Al-Albani tí wọ́n kó àwọn àlàyé yẹn wá lórí ṣèṣ bá tó bá tó sókè tó bá ti débi tó bá ti tó bá ti débi ọ̀rẹ́ ìgbàgbọ́dọ̀ àyùmọ̀ ọ̀ọ́ni wọn wá dákẹ́ gbígbé abẹ́ ni ẹni tó wà lẹ́yìn tó wà mú pàtí àlùfà. wọ́n mú ẹ̀rí wọ́n mú ẹ̀rí àwọn tó ń sọ pé yóò ké pàtí àlẹ́ wọ́n mú àwọn ẹ̀rí wọn wá ń bàjẹ́ pé pé pàtí mọ́ ń bá dákẹ́ ìbò ni wọ́n pé wọ́n ti kà á tán gbà tó bá sí wọ́lá dọ̀ọ̀lé tó bá dákẹ́ so ṣé wọ́n wà sọ pé tọ̀ àti kàátà ni ó yá máa bá kéwùn so àìbò ní òṣè so tó clear wọ́n sọ síbẹ̀ ẹni tó clear jù náà ni pé kí a máa kà náà ni so wallahu a'lam. iṣẹ́ rí tó wá pé lápèjú obìnrin wọn àbí àwọn ìṣẹ̀ṣẹ̀ bóyá ní skul skul tó ní kó fẹ́ ṣe briefing àbí kíní kan àbí meeting wọn ni kí mùsùlùmí kan kó sàdúrà ń bẹ̀rẹ̀ so ẹni tó bá gbọ́n tó ẹ̀kọ́ bá jẹ́ ẹni tó gbọ́ ẹ̀sìn yẹ̀ yìí so kó ka kútúbà ajá lásán kò tí ì bá wọn tó wá pé ẹni tó bá yàn mí kó ké but gbogbo ẹni kó sàdúrà fáwọn àwọn tó bá jẹ́ pé wọ́n bá sọ lemọ́lemọ́ ẹni tó bá gbẹ́sìn yẹ̀ so kọ wọlé lọba sọ mítìn bá di kí wọn tó ní pé ẹnìkan ní kírísítẹ́nì kan ní ó sàdúrà parí àbí kírísítẹ́nì ọkọ̀ bẹ̀rẹ̀ mùsùlùmí ọkọ̀ parí tó bá di kí wọn bá fẹ́ débi kí wọn tó fi parí àdúrà jáde bọ́tà so náà ni torí gbàgbé máa ń ṣàtúnṣe pé yìí ó ní bùkátà kí wọn wà níbi ìjòkó yẹn so bí wọn fẹ́ gbọ́ information kàbí nǹkan kan so tí wọn ní bùkátà bọ̀ táìmù tó wọn bá ṣe fẹ́ dé àwọn kí wọn bá wọn jòkó mẹ́ngbà wọn kí wọn ti jáde fọ́kọ́ tó bẹ̀rẹ̀ ìgbà tó bá ṣe parí kí wọn ti jáde so wallahu a'lam سبحانك اللهم وبحمدك ونشهد ان لا اله الا انت استغفرك